إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله دجلج التسليم وناني بفا كن يوصو أقبات يسير سلف وبا إلي جامي eléyìí tá a máa fi dá àwọn múmìnì mà onẹ́sì ní àpẹẹrẹ tí àwọn ẹni tó ní àmàdájú fi dá yàtọ̀ bẹ́ẹ̀ ni òun náà sì ní adé eléyìí tí ń bẹ lórí àwọn olùṣe dáadáa òní ojú ọ̀nà tí àwọn olùpáyọ̀ ọlọ́run ọba máa tọ̀ ipò gbàfà ibẹ̀ láti bá àwọn ẹni tó mà nípa ọlọ́run ó ń gángan ní ìròyìn eléyìí tó ga tí kì ya àwọn ẹni tó ṣe wípé wọ́n ń jọ́sìn fọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa bẹ́ẹ̀ ni ìgbàfà fọlọ́ òun náà ní ojú ọ̀nà tí àwọn ẹni rí àwọn ẹni tó jẹ́ pé wọ́n ń sin ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa àti pípápá gan kò sí béèyàn sì lè jẹ́ olùgbàgbọ́ òdodo tí ò bá ti jẹ́ni tó gbàfà fún ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó ń là ayé wa nínú àyà karùnléní ọgọ́ta nínú sóràtún nìsa onífẹ̀lẹ́ wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayt wa yusallimu taslima ọlọ́wọ́ bá ló ń búra ọlọ́wọ́ bá ẹlẹ́dàá wa ó búra wípé a ò ní jẹ́ni tó gbàgbọ́ ṣáájú kótó dípá tọrọ ọ̀dájọ́ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam nípa gbogbo nǹkan tó bá bí òde èdè òyédè àìgbọ́ra ẹni yé kọnu kọ́họ́ láàrin wa káfí wá ìdájọ́ rẹ̀ lọ́sọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa alihi wa bákan náà a ò ní jẹ́ni tó gbàgbọ́ lẹ́yìn ìgbà tánàbí sallallahu alaihi wasallam bá ṣèdájọ́ tán àwa la tọrọ ọ̀dájọ́ lọ́dọ̀ rẹ̀ ó sì ti ṣèdájọ́ a ò ní jẹ́ni tó gbàgbọ́ o títí tí òfin ní sìn kankan ti ń ha wá lẹ́mìí nípa àdájọ́ tánàbí sallallahu alaihi wasallam tó bá ṣe àgbà alágbàtàn a ó sì sọpá wa sọsẹ wa sílẹ̀ fún ìdájọ́ tó ṣe eléyìí òun náà ní ìgbésẹ̀ ẹlẹ́kẹta àti gbàlágbàtàn nǹkan kan kọ̀ máa ha wá lẹ́mì nípa àdájọ́ tó ṣe wa yusallimu taslima á sì sọ pátọ̀sẹ̀ sílẹ̀ pátá porongodo lórí ntànàbí sallallahu alayhi wa sallam tó bá dá lẹ́jọ́ tí a bá wọ àyà yìí dáadáa á rí i pé àwọn nǹkan mẹ́ta òun náà ni ọlọ́run ọba ẹlẹ́dàá wá ṣàfihàn rẹ̀ ike sáájú kótó dípà gbìyànjú láti wá àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí láwárí kásì jẹ́ni tó ṣe pé ń lò ní lílo gidi a ò lè jẹ́ni tó gbọ́ ọlọ́run ọba gbọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò bùkátà láti búra láti sọ èsì ọ̀rọ̀ nígbà tá a bá kọ̀ láti ṣe àwọn nǹkan àwọn nǹkan wọ̀nyí páàní jẹ́ni gbọ́ ọlọ́run gbọ́ ṣùgbọ́n ọlọ́run ọba ẹlẹ́dàá wa bó bá ṣe wù ló máa ń ṣe bó bá ṣe wù ló máa ń sọ̀rọ̀ ó wò ó subhanahu wa ta'ala ike kó wọn tó fi ìbúra kó wọn fi kún ọ̀rọ̀ yìí nítorí àwọn ẹni tí iyèméjì bá ń bẹ nínú gbáya wọn àwọn ẹni tó ṣe pé tí wọn bá wí fún wọn wọn ò ní gbọ́ tí wọn bá sì sọ fún wọn wọn ò ní gbà kó lè bá yé yín dájú sáká wípé tẹ́ ẹ̀ bá ti pé àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí kò síbẹ̀ ṣe lè jánu tó kò síbẹ̀ ṣe lè pánu tó lórí ikpe gbọ́ lọ́wọ́n bá gbọ́ ẹ ò ní jẹ́ni tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni tahkimu rasul sallallahu alayhi wa alihi wa sallam fi al-qadaya allati yakhtasimu fiha al-muslimun káwá ìdájọ́ anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú gbogbo àwọn nǹkan eléyìí tó ṣe pàwọn mùsùlùmí tí a ò gbọ́ra wa yé lórí rẹ̀ tá à bára wa jà lórí ẹ̀. tí fàǹfà wà láàrin wa lórí ẹ̀ nítorí pé ẹni tó mọ̀nà làátọ̀ la ibi sínà ànábì yìí gangan lọ́lọ́run ọba fẹ̀sìn rán ẹni tó bá ti lóun ní tẹ̀lé tà nábì sallallahu alayhi wa wa àti pé wọn ní kò kí í tá a lè pè ní mùsùlùmí nítorí pé olóòní fi ṣe o sì lérò sẹ́kù lábẹ́ àbúradà yìí ti ya ó ti yà ọ́ ọjọ́ ti pẹ́ nítorí ẹ̀ àwọn mùsùlùmí kí èsàrà bíra rẹ léèrè ṣebí wọ́n ti ṣe rí ni nípa gbogbo nǹkan eléyìí tó ṣe pé ń fa wàhálà fàjàgbà láàrin rẹ àti ọ̀kan nínú àwọn mùsùlùmí ọmọ ìyá rẹ ṣebí wọn náà ti ṣe máa gbìyànjú nù láti pé ẹjẹ́ abéèrè kí ni ìdájọ́ ọlọ́run kí ni ìdájọ́ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nípa ntọ́ wà ńlẹ̀ yìí torí kí èmi pẹ̀lú rẹ kálí bá a sọ pásọ tẹ̀sílẹ̀ fún ìdájọ́ tánàbì bá dá wa lórí ẹ̀ ṣebí ọ̀pọ̀lọpọ̀ lọ́wà nínú àwọn aforúkọ lásẹ́jẹ́ mùsùlùmí tó ṣe pé ńgbà wọn bá pè wọn wá sí di ẹja wo kí ni ìdájọ́ ànábì sallallahu alayhi wa sallam lórí ọ̀rọ̀ yìí pàtó níṣẹ́ lọ́pọ̀lọpọ̀ fà kíkọ́rí tí ó takú wọn lè sọ yìí pé rárá ṣé gbogbo nǹkan náà lọ̀rọ̀ ànábì ṣé gbogbo nǹkan náà máa lọ̀rọ̀ ànábì ni ó lè lọ̀rọ̀ ànábì sínú gbogbo nǹkan báwo ló ti wá fẹ́ jẹ́ mùsùlùmí ọ̀ ń rẹ o rò pẹ́ lómi lọ́ ń tan jẹ ìsìláàmù kì í máa ṣe ẹ̀sìn àforúkọ lásán jẹ kì í máa ṣe ẹ̀sìn àbínibíni kì í máa ṣe ẹ̀sìn bàbá mi ni gbogbo eléyìí rọ lásán àlọ́ lásán lọ́dọ̀ àwọn olódo tí ọ̀dà nǹkan islam òun náà ní pé ìwọ gbà fọlọ́ wọn gbà fánàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn tẹ̀lé tọ́lọ́ ọ̀hún sí lódodo ní ìbámu pẹ̀lú ìlànà anábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀ọ́bá ti jẹ́ bẹ́ẹ̀ gbogbo nǹkan yòókù tó bá tún sọ àlọ́ lásán ni kò wúlò kò sàǹfààní rárá torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn kálíbà àmọ́ ìdájọ́ anábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lórí ohun gbogbo wọ́n á máa wá ìmọ̀ nípa ẹ̀sìn Islam àwọn mùsùlùmí kì í gbà káwọn máa gbélé ayé láì jẹ́ pé àwọn máa nípa ẹ̀sìn àwọn nítorí pé ẹ̀sìn ló ṣe kókó ẹ̀sìn lọ́jà jù òun gangan òun náà ni àtẹ̀wàlẹ̀jẹ̀nà ẹni tí ó bá ṣẹ̀sìn ọ̀nà wo lọ fẹ́ gbà wàlẹ̀jẹ̀nà ẹni tó bá gbélé ayé tó ṣe yí pé ọ̀kẹ̀sìn kankan kò tí ẹ̀kọ́ mọ̀ nípa rẹ̀ kò béèrè nípa rẹ̀ kò jókòó mi tó adé sàlàyé rẹ̀ àǹfààní wo lọ fẹ́ sọ pé wàá nù gbèsè ayé rẹ̀ kò sáǹfààní kankan bẹ̀ rárá torí ẹ̀ ló ṣe jẹ́ pé ká lè mọ ìdájọ́ ànábì sallallahu alaihi wa sallam agbọ́dọ̀ ní àwọn ẹni tó nímà nípa ẹ̀sìn ẹ̀sìn wa ẹ̀sìn Islam ní àwùjọ wa àwọn ẹni tó ṣe pé wọ́n mọ̀ nípa àti Ọlọ́run nínú al-Qur'an wọ́n sì mọ̀ nípa ìlànà ànábì Muhammad sallallahu alaihi wa sallam nínú sunna rẹ̀ sábà tí wàá láwọn ẹni tó mà nípa rẹ̀ eléyìí ò tún tó rárá nítorí pé àwọn ẹni tó mà nípa rẹ̀ yẹn wọn ò ní máa bẹ láyé lọ láéláé àwọn kò ẹlòmíì ni kù torí àwọn ọmọ wa kéékèèké ti fi àwọn náà sójú kún ọkọ nípa wa ẹ̀sìn flam nítorí pé ńgbà tí ẹni tí tó ọba si sí má kọ́mọ lọ jẹ́ pálá ìmọ̀kan òun láàfi rọ́pò rẹ̀ ẹni ó ti ṣìnà kí ni ọba fara yòókù ti ṣìnà lọ torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé à ń lọ lé kí à ń à ń kọ́ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam gbogbo àwùjọ táwọn mùsùlùmí bá wà láyé kì í gbẹ̀yìn rárá ti ó ma ìwọ gbogbo ní bá ti ń kọ́ láyé níṣẹ́ ni wọ́n máa kọ́ nítorí àti róúnjẹ ẹ̀ tí wọ́n máa fi kí ó lówó ni ńgbà tó ọ̀dà kàmà nítorí pé ìmọ̀ eléyìí báyìí wọ́n máa fi kọ́ bí wọ́n ti sísin lọ nítorí pé bíbẹ wa nílé ayé kọ̀ wà fún kájẹ kámu lásán ọwọ́ àfúnkálẹ̀ bá wa sin lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa ni a sì máa pé téèyàn ọba ti nímà nípa ẹ̀sìn báwo ni ọba ti ṣe sin lọ téèyàn ọba ti mà nípa ẹ̀sìn báwo lọ bá ti ṣe lọ wọ́n lè máa wọ èmi máa kí ó lọ títí èmi náà lọ bá agbára mi ṣe torí ẹ ọmọ mi ẹ bùkátà láti nípa ẹ̀sìn rẹ ntí wọ́n ń sẹ́wọ̀n ọmọ akẹ́kọ̀ọ́ da rárá ni nítorí pé lóde òní ọmọ nǹkan kan kọ ẹ̀sìn rẹ o tún wá ń fẹ́ káwọn ọmọ rẹ náà máa sùn kọ́ máa jí sórí òdo tí wọ́n wà la hawla wala quwwata illa billah tá a lẹni náà tí wọ́n fẹ́ kọ́ rọ́pò àwọn olùmọ̀lọ́la ó lè jẹ́ pé náà agboolé rẹ lọ́lọ́run bó ti mú jáde ẹni tí wọ́n máa padà sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn lọ́jọ́ ọ̀la tí wọ́n máa fi hàn wọ́n kí ni àṣẹ ọlọ́run kí ni ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbà tó ọba wa fọmọ rẹ mànà nípa àmẹ nípa àmẹ ẹ̀sìn Islam báwo láàṣẹ wá ríru rẹ̀ pé kọjáde lágboolé rẹ̀ eléyìí ni ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ mùsùlùmí èfetí pàlàbà ìgbè tí wọn bá pè lọ sídìí ẹjẹ awá ìdájọ́ ọ̀rọ̀ yìí lọ sídìí ntọ́lọ̀ wọn bá wí ẹjẹ awá ìdájọ́ ọ̀rọ̀ yìí lọ sídìí ntánàbí Muhammad sallallahu alayhi wa sallam sọ mùsùlùmí èfetí pàlàbà rú pè bẹ́ẹ̀ àyàfi tèbá ṣe mùsùlùmí lókù torí kí lọ́ọ̀bá tún wá fálà kù kí lọ́ọ̀bá tún kàkún láyè rẹ̀ nígbà tó ọ̀bá kọ́ lọ́nkún tọ́ọ̀kà nábì kù kí lọ́ọ̀bá tún kàkún. ọ̀dájú wípé àwọn mùsùlùmí tiwọn àwọn kì í fi ọ̀rọ̀ Ọlọ́run ọba wọn kì í fi ṣeré wọn kì í fi ìlànà nabi Muhammad sallallahu alayhi wa sallam wọn kì í fi sáwàdà nǹkan alákọ̀ọ́kọ́ nù lójú ọ̀nà àtijẹ́ mùsùlùmí gidi lójú ọ̀nà àtijẹ́ ni tọ́gbọ́ Ọlọ́run ọba gbọ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì olóònípa ti rí ìdájọ́ eléyìí tí Ànábì sallallahu alayhi wa sallam tó dá wa lórí nǹkan tá à ń ṣe fanfà lé lórí ntí èdè òyédè wà lórí rẹ̀ àti rí ìdájọ́ Ànábì sallallahu alayhi wa sallam ṣé mo gbà ṣé wọn náà ti gbà aha nígbà tí èmi bá gbà tí wọn náà gbà eléyìí ní túmọ̀ sí pé àti gbégbé sẹ́ ẹlẹ́ẹ̀kejì lójú ọ̀nà àtijọ́ ni tọ́gbọ́ ọlọ́run ọba gbọ́ lódodo mo gbọ́ mo ní mi gbà wọn náà lọ gbọ́ ọlọ́gbà a'udhu billahi minash shaitani rajim eléyìí túmọ̀ sí pé àgbọ́ ọlọ́run ọba gbọ́ ọkàn tara rẹ dànù lásán ẹsùn mọ́ pẹ́lú rẹ pọ́ bá jẹ́ láwùjọ àwa Yorùbá yìí nígbà tó bá gbẹ́sìn ọlọ́run ọba tọ́gbọ́ kí ni ọlọ́run ọba ṣe ní kí ló ṣe ní ìlànà tá a gbọ́dọ̀ tẹ̀lé kí lálàyé sànàbí sallallahu alaihi wasallam tó ṣe fún alórí lórí bá ti ṣe máa tọ ìlànà yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú wa máa sọ pé ọ̀sẹ̀ eléyìí ara rẹ níbá yéṣà àlọ́ ń bá wí nítorí pé àwọn àtòrí ìbáyìí kọ́dà ọ̀pọ̀wọ́ wa gan ò lè rí gbà á ń bọ̀ wa.

ẹlẹ́ẹ̀kejì wọ́n ti sàlàyé fún wa kí ni jánàbí sallallahu alayhi wa sallam tó sọ nípa ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí báyìí á sọ pásọsẹ̀ sílẹ̀ ipa gba agbàdájọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lórí nǹkan tí ń bẹ ńlẹ̀ yìí báyìí adúpẹ́ fọlọ́wọn bá wípé mùsùlùmí là wa á bá kọ́dà nǹkan kò sí ti ń ha wálẹ́mì lórí ìdájọ́ tó dá ẹ̀ ẹ̀yẹ ó ti wà síkẹ̀ kankan ha ọ lẹ́nu ọgbà wọlé sàǹsàn ọkàn wò pé ọmọ sọyàn lẹ́nu ni tí ọba jẹ́ bẹ́ẹ̀ sẹ́jọ́ lọ́wọ́ adam sẹ́jọ́ lọ́wọ́ adam àtọ́ba ṣe bẹ́ẹ̀ sí ìdájọ́ ànábì sallallahu alaihi wasallam yẹ bọ̀. ìgbésẹ̀ ẹlẹ́kẹta lójúpọ̀nà àtijẹ́ni tọ́gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọ̀rọ̀ jẹ́ ni tó ṣe pé àwa sọ pásọsẹ̀ sílẹ̀ pé bẹ́ẹ̀ ni àwa náà ní àbá kan àti ẹ̀ lérò kan lórí wa tọ́ta kóńtà nàbì sallallahu alaihi wasallam tó sọ tàbá ti gbé àwọn gbèsè mẹ́tẹ̀ẹ̀ta yìí ó túmọ̀ sí pé gbaná la gbọ́ lọ́wọ́ bá gbọ́ o fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayta wa yusallimu taslima ẹ̀rí kágbàgbà fọlọ́ ìjọ́sídájú òun náà ní ike ẹnikẹ́ni tírú eléyìí bá ti ń bẹ fún àwọn ló sorí ire o àwọn gangan ló sorí ire àwọn gangan ni múmìnì nítorí pé nínú ta fi dáwọn múmìnì mà gẹ́gẹ́ bá ti wí ṣáájú òun náà nípa àwọn máa gbà fàfọlọ wọn máa gbà fàfà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó ń sọ fún wa nínú Suratul Nur aya kọkànléní àádọ́ta ó ní innama kana qawla al-mu'minin idha du'u ila Allahi wa rasulihi liyahkuma baynahum an yaqulu sami'na wa ata'na ọlọ́ni àwọn múmìnì wọn kì í fèsì oríṣi méjì ní ìgbà tí wọn bá pè wọn lọ sí ọ̀dọ̀ Allah tó tó pè wọn lọ sọ́dọ̀ ìránṣẹ́ rẹ̀ anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam láti ṣe ìdájọ́ láàrin wọn èsì wọn ẹyọ kan ní kò pé méjì òun náà ní pé wọn máa sọ yìí pé sami'na wa ata'na agbọ́ àsìgbà agbọ́ àtẹ̀láṣẹ ọlọ àwọn kì í já ń pata rárá wọn kì í sọ pé tọlọ́n bá wò wọn kì í sọ pé tànàbì bá wò nítorí pé àwọn olókè mi lẹ́yìn sámà ẹni bá sì kọ ìdájọ́ ọlọ́run tọkọ ìdájọ́ ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ fi iye dájú sáká ipò sẹ́nìkan bí èso rí ara rẹ̀ ara rẹ̀ iná ló ṣe o tára rẹ̀ lọ bàjẹ́ ọba tẹlomi jẹ o ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ti àfihàn wa wípé kí ni wọn náà rí sí i báwo ni sọ́bọ̀ ọláàmú àbí ọ̀bọ̀ ọláàmú kò sí nínú àbá eléyìí táwọn amúmìnì máa dá ní ìgbà tí ọlọ́run àbánabi sallallahu alaihi wa sallam tó bá dá wọn lẹ́jọ́ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ni wa ma kana li mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasuluhu amra. أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا الإيوان سورة الأحزاب آية كان دين لوجي ọlọ́run ọba ní kò tí ẹ tọ́ sólùgbàgbọ́ òdodo lọ́kùnrin bẹ́ẹ̀ náà ni kò tọ́ sólùgbàgbọ́ òdodo lóbìnrin nítorí pé àwọn obìnrin tẹ́ rí yẹn àwọn amúmìnì àwọn mùsùlùmí ọmọ àyà àwọn ọkùnrin ni wọ́n jẹ́ ọmọ àyà àwọn ọkùnrin táwọn náà jẹ́ mùsùlùmí ni wọ́n ọmọ àyà àwọn mùsùlùmí kùnrin làwọn náà ṣe ọmọ àyà àwọn mùmínì kùnrin làwọn náà ṣe torí rẹ̀ ìdájọ́ tọ́lọ̀ ń bá ṣe lórí ọkùnrin iná ìdájọ́ rẹ̀ lórí obìnrin níbi tí àyọkúrò ọba ti wà ọlọ́run ọ̀yà ṣàlàyé fún wa ni wípa ṣe àyọkúrò fáwọn obìnrin níbí torí rẹ̀ gbogbo ń tọ́bọ́kùnrin wí iná ló bóbìnrin wí nínú òfin ọlọ́run ọlọ́run ní kọ̀tọ́ ò sí mùmínì lọ́kùnrin gẹ́gẹ́ bí ó ti ṣe tọ́ sí mùmínì lóbìnrin wípé ní ìgbà tí ọlọ́run àti ìránṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam tí wọ́n bá ṣe ìdájọ́ kan kó wá jẹ́ pé múmìnì kùnrin àbí múmìnì bìnrin yóò tún wá sọ wípé ẹ́ẹ́ ǹjẹ́ mr lẹ́sà òun náà ni tó takò ńtọ́lọ̀ ń dá lẹ́jọ́ yìí ǹjẹ́ mi rí wí ọlọ́mọdé kí ló rí ni wọ́n sà lẹ́sà kò sínú tó lè gba ẹnu múmìnì jáde lẹ́yìn ìgbà tó lọ àbánabi sallallahu alaihi wasallam tí wọ́n bá ti ṣèdájọ́ kan nítorí tí wọ́n bá ní ìjọlọ ń dá ọlẹ́jọ́ kọtí Ọlọ́run ìjọlọbi sallallahu alaihi wasallam eléyìí tó fi ṣèdájọ́ kọbọ ọlámú ọdájú ìgbé ìwọ kìí ṣe mùsùlùmí má nìyẹn wọ́n ti kúrò lábẹ́ pọ́ńtẹ̀lé tọ́lọ́ o ti kúrò lábẹ́ pọ́ńtẹ̀lé tànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ni wa man ya'si Allaha wa rasulahu faqad dhalla dhalalan mubina àti kẹ́nikẹ́ni o tọ́ba fi lè takòtọ́lọ́ tọkọtọ́lọ́ tọkọtà nábì onítàn ti ṣìnà ní ìṣìnà eléyìí tọ́ hàn ọlọ́run ẹlẹ́dàá wa là ń bẹ́ẹ̀ kọ́dákùn kọ́mẹ́sẹ̀ sì wá lọ́nà o kó sì wá lọ́kàn nínú ẹni tí wọ́n mọ̀nà ọlọ́run ẹlẹ́dàá wa kó wọ́n ọmọ ẹ̀yà mi nínú ẹ̀sìn Islam kágbá fàfọ́lọ́ ọmọ pàtàkì púpọ̀ ẹni ọ̀gbà fàfọ́lọ́ kì í ṣe mùsùlùmí ẹni kọ ìdájọ́ tọ́lọ́ tọkọtà nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam onítàn kò lè sí nínú àwọn ẹni tọ́jọ́ mọ́lẹ́yìn fún ọ̀gá wa anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn nǹkan mẹ́ta kan wá ń bẹ tí wọ́n jẹ́ òpó múlẹ́rọ́ fún ìgbà fàfọ́lọ́ eléyìí tọ́já yìí pé ọyẹ ká pé wọ́n péjú pésẹ̀ sọ́dọ̀ oníkálukú wa ká lè bàa jẹ́ni tó ṣe pé ìgbàfà fọlọ̀ yìí yọ máa bẹ pẹ̀lú wa ní gbogbo ìgbà alákọ̀ọ́kọ́ òun náà ni kájá yìí pé agbàfà fọlọ̀ ní pàápàá ìgbàfà fọlọ̀ ní inú wa ní kọ̀kọ̀ wa kọ́ má jẹ́ pé ojú ayé lásán ìlàdí ń fi hàn pa gbàfà fọlọ ṣùgbọ́n ní inú wa a ní ìkùnsínú kan nípa gbàfà fọlọ à ń wò pé káì àwọn ò lè gbàfà fọlọ ń bá yẹn ẹnikẹ́ni tó bá jẹ́ pé ní rẹ̀ kò gbàfà fọlọ ojú ayé nìkan ló ti gbà fọlọ onítọ̀hún ọ̀gbà fọlọ o onítọ̀hún ọ̀gbà fọlọ ọwọ́ rẹ̀ jẹ́ pé kọ̀kọ̀ àti gbangba wa la ti gbà fọlọ kọ́ má jẹ́ pé à ń fẹnu sọ pé àwa ti gbà fọlọ̀ à ń tẹ̀lé tọ́lọ̀ à ń tẹ̀lé tànàbì sallallahu alaihi wa alihi wasallam kó wá jẹ́ pé ọkàn wa ń takò ń tà ń fẹnu sọ wípé ń bó ń bẹ̀ àwa kọ tọ́lọ̀ akọ tànàbì tọkàn wa bá ti ń sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ mọ̀ dájú pé irú onítọ̀ǹkọ́ kò tí ì gbà fọlọ̀ lábẹ́ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ fi làákà ìwà o a gbọ́dọ̀ máa fi ṣe ìdájọ́ o níbi gbogbo tí làákà ìwò ti ní àǹfààní àti dẹ́kun ní ọmọ apá òní ọmọ kún nítorí pé àwọn àyè kan wà tó ṣe gbé làákà ìwò láǹfààní àti máa ṣe fòrùkọkọ kan bẹ̀ kò láǹfààní àti máa ṣe kò láǹfààní kan níbẹ̀ láti máa ṣe fúlẹ́ńgé fúlẹ́ńgé nítorí pé làákà ìkúrú pípọ̀ níbẹ̀ kò lè dáràn rí kò lè tóye mà àyàfi kọjá pé ó rí ẹnìkan ó rí nǹkan kan tí ó máa fò náà ń tẹ̀tẹ̀ òun náà lọ̀rọ̀ tó bá ti jẹ mẹ́sìn ọlọ́run gbogbo tó bá ti jẹ mọ́lọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa làákà ìwò lè dáadáa mà ó ń bùkátà ẹni tí ó máa fà á ẹni tó sì máa fà á yìí òun náà lọ́lọ́run sọ anabi Muhammad sallallahu alayhi wa sallam àwí lópin ìgbà tí làákà ìwà tọ́ba ti jẹ́ nǹkan tó ṣe pé á sọ okùn sílẹ̀ fún kọ́ máa ṣe bọ́ba ti ṣe fẹ́ kọ́ máa pé òun náà nìkan ni òun lè dá gbogbo nǹkan mà ntọ́ ń bá sì lọ́dà lọ́dà ntọ́ ń bá ti ní kọ̀dà kọ̀dà irú àwọn onítọ̀hún ẹni tó ṣìnà ni wọ́n máa sábà jẹ́ nípa ẹ̀sìn ọlọ́run nítorí pé ntọ́ tako làákàì sí làákàì kọ̀ mà nípa rẹ̀ ọ̀pọ̀ jọjọ nípa tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ntọ́ tako làákàì ntọ́ tako làákàì eléyìí tó ṣe gbé làákàì kò lè mà nípa rẹ̀ ọ̀pọ̀ jọjọ nínú ẹ̀sìn ọlọ́run kí wọ́n wá jókòó kọ́ máa sọ yìí pé kọ́dà tọ́lọ̀ ń bá bá tako ànígbà la ilaha ṣé mùsùlùmí wà ní ọ̀nà kọ́ máa sọ sanabi ẹnì yòówó lè gbà wá tọrọ rẹ tó bá ti takò làákàyè ànígbà ká sọ pé làákàyè wo ganan rè ẹni tí wọ́n ti sọ pé làákàyè làákàyè ntọ́jú òdodo òun náà ní pé irú wọn gbà fọlọ wọn gbà fọlọ talẹ́ni tó fún wa ń làákàyè Allahu Rabbul Alamin ọlọ́wọ́n bá tó fún wa ní làákàyè yẹn ọmọ bíi ti làákàyè tó ríran ma ó níbi tọ́lọ̀ ní kí làákàyè kóró yé ma làákàyè ò lè dáadáa ma kò lè dáadáa ma gbogbo nǹkan ó ń bùkátà ẹni tí wọ́n máa fà á kẹ̀kẹ́ nígbà tí wọ́n bá ti wá fún làákàyè rẹ lágbára ju ibi tó máa lọ kò sí tàbí ṣùgbọ́n ó sì nà ni ó sì nà tààràtààrà ni ó ní mànà rárá bí ti wòlé òkèrè mà làákàyè wò tá ni nínú àwọn èèyàn ló lè gbà pọ̀ gbọ́n tó èmi làákàyè náà lèèyàn máa ní tí wọ́n fi máa sọ pọ̀ gbọ́n tá lọ gbọ́n tó tó fi wá sọ pé tó bá takò làákàyè nítorí pé gbogbo wa lè gbà kọ́ ọgbọ́n tó wa bẹ́ẹ̀ lọ́lọ́run ta oníkálukú kẹ́yìn kan máa sọ pé ńgbọ́n ńgbọ́n ńgbọ́n tí wọ́n bá tí wájú lọ sọ pé sẹ́ni tí wọ́n lọ gbọ́n náà nù mọ́pọ́ jùlọ. so ìwọ wá ń sọ ìgbẹ́ ìgbẹ́ àti kaba ti tako làákà làákà ìtàní làákà rẹ tó dọ̀tí tó dọ̀tí junu táyà lọ. torí ẹ ló ṣe jẹ́ pé ibi tí làákà yìí tí ò ti láǹfààní àti sọ̀rọ̀ èèyàn palẹ́nu mání. ibi tí làákà yìí tí ò sì lè dá máa dábàá èèyàn á mú dúró ni torí ẹni tó bá lóun gbà fàfọ́ lọ ọgbọ́dọ̀ ṣàkíyèsí àárín yẹn lọ́jọ́ pé ní kọ̀kọ̀ àti ní gbangba rẹ ló ti gbà fàfọ́ lọ ó sì gbọ́dọ̀ gbé làákà rẹ wọbi tí làákà yìí tí ò ti lè wọbẹ̀ nítorí pé ó níwọ̀n bá ń tí làákà lè dá mà bí ọba yí ọ bí ọba yí ọ kọ́lọ̀ wo lẹ́mí rẹ ẹni tó bá mọ̀. kalọ lọ maka lọ́dún tí ń mbọ sí làákà ìdààmú tí orí ni ẹ̀mí máa bẹ ni àbíkù àbáyà gbọ́dọ̀ ẹ̀mí wa a sì sọ pé lágbájá abẹ̀mí ni torí pé àti ìrí kó kú ń bọ̀ wálẹ̀ mí wa jẹ̀má ńgbà tó kù kú kí ló dínkù la rẹ̀ sétí lọ́lọ́ ni àbí mú ojú la àrí má ni àbẹ́tẹ̀ sábà pé ó pẹ́ gẹ́gẹ́ bó ti ṣe wà náà lọ wà ṣùgbọ́n kankan ti lọ kúrò lára rẹ̀ tán eléyìí fi hàn wá ibi ẹnikẹ́ni tó bá sọ fún gbà ọ gbọ́dọ̀ jẹ́ kí rẹ kó wá sí ọ̀darí ọ gbọ́dọ̀ jẹ́ kí làákàyè rẹ kó sọra rẹ̀ dẹ́sìn tó máa gùn tó fi wá máa sìnà tó tún máa sí ẹlòmíì ẹlòmíì fẹ́ gbà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó ní tún sì wọ́n lọ́nà. ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì tọ́jú òpó múlẹ́rú fún ìgbà fàfọ́lọ́ eléyìí tó wà lọ́dọ̀ wa òun náà ní í pé a jẹ́ ní tó ṣe pa asọ́pasọ tẹ̀ sílẹ̀ fún gbogbo ńtọ́lọ̀ bá ń nítorí ẹlẹ́dàá wa ó ròyìn ẹ̀dá kan ò sí tó lè darí ọlọ́run pé ṣe báyìí má ṣe báyìí ìjọba wu ọlọ́run ló máa ń ṣe ẹ̀rí ìjọba wù ló tún máa ń fà wá gan sí ọlọ́run ẹlẹ́dàá wa ó máa mú àwọn ẹrú rẹ̀ ṣe gbogbo ìjọba fẹ́ ó sì tó rẹ̀ tó yàrí má tani lọ́wọ́ gẹ́gẹ́ bíi tani ìwọ rondo yìí ọ̀gá wa lẹ́nu sẹ́ òun ló lè pa wá láṣẹ táwọn ṣe òun náà títí tọwọ́ rẹ̀ bà wá ní tọwọ́ rẹ̀ bá bà wá ọ̀jẹ̀ kìtà yà bàbá màmá rẹ̀ wọ́n lè kọ́ lẹ́sẹ̀ kọ́ ọmọ fẹsẹ̀ jẹ́lẹ̀ kó lónìí gbọ́rọ̀ sí wọn lẹ́nu báwo ìbọn ni báwo bá bọ̀ ọgbà kátó wá pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní Al-Jabbar ọba tí múni ń tú láti ṣe ní tọ́ba fẹ́ òtó bẹ́ẹ̀ ọlọ́run sọ pé bíi lọ́gbà ọwá ló lè gbà bòmí à wọn ò bí mẹ́wàá ẹ̀dá torí rẹ̀ ká sọ pásọsẹ̀ sílẹ̀ fún gbogbo ntọ́lọ́wọ́n bá bá ń ṣe ká sì mà nínú gbàfà fọlọ́ fọlọ́ ti pín èrè ń jẹ gbogbo ẹ̀dá fún wa èrè ń jẹ ẹ̀dá kọ̀ọ̀kan kò sẹ́nìkan nu ató lè di lọ́nà ntọ́lọ́ ń pọ́ jẹ lérè láyé yìí wàláhì tí gbogbo ayé bá digun lórí pé kò ní jọ lọ́wọ́ àwọn ni ó yà lọ ó nídìí kó so oko oògùn àdánù táwọn Yorùbá máa ń sèwọn ìdọ́lọ̀ bá pè ń ọ tó bá pè ń tí ẹ wàláì wọn ò ní bí ẹni náà tí ó nìkan máa ọ lọ wọn ò ní bí ọ rẹ̀ alẹ́ nìkan gba rẹ̀ wọ́n rẹ̀ nígbà tí ẹ gbọ́ ń gba wọn ni wọn gba Sunday wọn gbé sátidé lé ọ lọ ńbọ ló sùn sí. ọgbà pé ńtọ́lọ̀ wọn bá pín fún kálukú kò ní dàsé rẹ̀ nítorí pé tíyà bá ń jẹ ọ́ nínú àìgbà kọ́lọ̀nù ìyá ń jẹ ọ́ ọ̀nà wọ́n ti ti ọwọ́ rẹ̀ ọ̀bá ọmọ wa rò pé ayé àwọn ni òjò kọ́wọ́ rẹ̀ ọ̀bà nítorí pé ọ̀gbọ́ lọ́ ń gbọ́ ni sẹ́ni tó wá bọ́ sí fún sáyé náà ló gbé ẹni títí ẹ̀ ń gbà náà ló gbé kí ló dé táwọn èèyàn gbọ́ lọ́wọ́n bá gbọ́ náà rí ìwọ ọmọ pé nínú àkọọ́lẹ̀ ọlọ́run òun náà nípa àwọn kó ju àwọn kan lọ ẹjọ máa wá nǹkan yìí méjèèjì ló sì jọ fẹjú sí yín pé bó ti tó nì lọ ń kọ pé ni ó rí mú kò ní rí mú jẹ lọ ẹni tó lọ ń sọ pé di agbọ́dọ̀ jẹ́ pa gbà fọlọ́ bẹ́ẹ̀ torí ẹ̀ a ní máa bínú ara wa ìwọ ò dẹrú tó lè dí mi lọ́nà láti ní tí mo fẹ́ ní gẹ́gẹ́ bí mi ò ṣe dẹrú àti dí ọ lọ́nà láti ní tọ́lọ̀ ń kọ́kọ́ kí wọ́n á ní kò túmọ̀ sí káwọn olórí búkọ̀ ní máa gbìyànjú láti ṣoògùn kan o ike káwọn dí ọ lọ́nà ara wọn ó ṣe torí pé wọn ò bí ẹni náà dáa tó lè yí tọ́lọ̀ ń kọ́ padà. ẹni tó fẹ́ kọ́bọ̀ yí padà gan yà gbogbo babaláwo ibi yà ní jẹ wọn òyìnbá arísí ajókòó sídìí awo òfò àbí fàdánù kan àbọ̀ àjókòó sídìí yanrìn kan ló ń jẹ yanrìn ibi yà náà ní jẹ gbogbo máa gbogbo gbà torí di eléyìí eléyìí ń túmọ̀ sí pé iná ọ̀lọ́pọ̀lọpọ̀ fi ń ba ìsìláàmù rẹ̀ jẹ́ lójoojúmọ́ máa sọ̀rọ̀ kan ọjáde sọ̀rọ̀ ara rẹ̀ ó Otu lé láì ṣèkúté nígbà tó gbà fọlọ́ ó sì rí i pé ìbẹ̀rẹ̀ wàhálà nìyẹn ibi tí wọ́n parí sí torí tí èèyàn bá ti gbà fọlọ́ wàhálà ṣẹ̀ṣẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹ ká ní ìgbàgbọ́ ibi tó orí lágbájá tó dé òun àti ibi tó tún padà dé ọlọ́run ti kọ́ ọlọ́run ò bí ọ léèrè kó tó kọ́ gẹ́gẹ́ bí òsè bí ọ náà léèrè kó tó kọ́ tiẹ̀ o ọ máa gbìyànjú ọkọ̀ tí gbogbo yẹn ti dọ́jà látago méje àárọ̀ wọ́n wá ń bọ̀ mọ́kànlá ó ní tọ́lọ́ bá pátá náà àbẹ́ẹ̀ni ń àmọ́ àwọn tó ti jí dé inṣàlá orí pọ̀ nínú àtètè jí lọ sẹ́nu sẹ́ni. Ànábì sallallahu alayhi ó di ìdí sàdúà fáwọn ẹni tó ṣe pé wọ́n á máa ṣe àjímúná lọ di eléyìí eléyìí je òpómúlérò kejì fún gbogbo ẹni tó bá ní mo fẹ́ jẹ́ni tó gbà fàfọ́ ona ni ní pé ń bẹ nínú pọ lododo fọlọ́n lódodo kọ́ ọjọ́ ni tí wọ́n máa dojú kọ àwọn nǹkan tó tóbi tó ga kọ́ ọ máa dáwọ́lé àwọn nǹkan tó tóbi tó ga má fira rẹ sípò àwọn rẹ̀kùrẹ́kù èèyàn tí wọ́n máa sọ pé ẹ ọmọ àti rí kan ó ti tó ọmọ no àwa ń wá bí ẹgbẹ̀rún àìníye ni lọ́dà tá a bá lè rí mílíọ̀nù kò sí ní tó burú mbẹ́. eléyìí ń bẹ nu kọ gbàfà fọlọ torí pé tọ́lọ̀ wọn bẹ lẹ́dàá bá kádàrà rẹ̀ mọ̀ wá rì má rora rẹ pín jáde tó máa dojú kọ àwọn nǹkan tó ka àwọn nǹkan tó tóbi lẹ́ni tó sì jẹ́ pé ọgbàfà fọlọ̀ wọn bẹ lẹ́dàá wa má bẹ̀rù ewu lè wà ń bẹ̀ ìṣòro lè wà ń bẹ̀ torí ẹni tó bá ti gbàfà fọlọ̀ ọlọ́wọ́n bẹ máa ń là wọ́n ó máa ń là wọ́n kúrò nínú gbogbo ewu ọlọ́wọ́n ẹlẹ́dàá wa ó máa ń dáàbò bò wọ́n nínú gbogbo aburú eléyìí ó ń túmọ̀ sí pé lódodo kálí bá jẹ́ mùsùlùmí àwọn àdájọ́ tọ́lọ́wọ́n bá ẹlẹ́dàá wa tó sàlàyé wọn nínú alukur'an eléyìí tánàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó fi yé wa nínú àwọn súnà rẹ̀ àfi kárí pa àgbà wọn wọlé o à sì ń lò wọn dáadáa ẹnìkan wọn sọ pé ah tó bá jẹ́ pé a bá fẹ́ gba àwọn òfin ọlọ́wọ́n bá wọlé táà fẹ́ gba ti súnà nàbì sallallahu alayhi wa alihi wa sallam ká máa lò ó àwùjọ wọ̀ gbà bẹ́ẹ̀ nítorí pé orílẹ̀-èdè ibi tí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tọ́ dá wa sí ìyẹn nàìjíríà àtàwọn orílẹ̀-èdè tó tún jọ bẹ́ẹ̀ wọ́n yìí lòfin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn orílẹ̀-èdè ilé ayé yìí constitution òun náà ni wọ́n gbé kalẹ̀ ìyẹn ni pé òfin àfọpọlọ gbé kalẹ̀ òfin àfọpọlọ hun eléyìí tó ti pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọlọ́run sọ àbánabi Muhammad sallallahu alayhi wa sallam ó wí ẹ̀yin sì ń sọ yìí pé a gbọ́dọ̀ kọ́ òfin ọlọ́ a gbọ́dọ̀ kọ́ tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam báwo la ti ti wá fẹ́ kó méjèèjì pọ̀ ọ̀rọ̀ ọ̀rùn pípọ̀ nítorí pé àwọn òfin ọlọ́run ọba tẹ rí yìí báyìí àwọn èyí tó pọ̀ nínú rẹ̀ wọ́n dá lórí pé ìwọ gangan fúnra ara máa lò lórí ara rẹ̀ wọ́n gángan fúnra ara rẹ̀ máa lò lórí àwọn ọmọ rẹ máa lò lórí àwọn aya rẹ̀ máa lò láàrin rẹ̀ àtàwọn ọmọ ìyá rẹ̀ máa lò láàrin rẹ̀ àti mọ̀lẹ́bí rẹ̀ nítorí pé ìjọba olóńbùkátà kò tó ṣe sọ̀lá ìjọba olóńbùkátà kò tó ṣe tawhid kò tó sọ láwọn ọba lọ́kàn nínú ìjọsìn ìjọba olóńbùkátà kò tó dínà sẹ́bọ̀ tó dínà sóòsà ìjọba tó ìjọba tó yọ zakat ìjọba àwọn olóńbùkátà kó tó ṣe hajj ìjọba àwọn olóńbùkátà kó tó pé àwọn èèyàn lọ síbi ẹ̀tẹ̀lé tọ́lọ̀ ẹ̀tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ẹ̀jìnà sáìdá ẹ̀jìnà sí gbogbo aburú ìjọba àwọn olóńbùkátà ká tó ṣe gbogbo eléyìí ìjọba àwọn olóńbùkátà ká tó jìnà sí kájálì ìjọba àwọn olóńbùkátà ká tó jìnà sí ká ṣe zìnà ìjọba àwọn olóńbùkátà sí ká tó jìnà sí ká pààyàn ìjọba àwọn olóńbùkátà sí ká tó jìnà sí jàǹbá gbogbo àwọn kan pípọ̀ nínú ẹ̀sìn Islam òbùkátà ìjọba náà ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ náà tó gbẹ̀sìn ni wọ́n ò gbófin rẹ̀ mọ́ sọláàtì lásán èèyàn mélòó ní í ṣe síbá náà rí èèyàn mélòó ní í ṣe tó wá gbólé yín kó ti bẹ̀bẹ̀ rẹ̀ sí rò mélòó lẹ́yìn tí a jẹ́ mùsùlùmí la gbólé yín èyí mélòó lẹ́yìn sí lọ́wọ́ a ti gbọ́ ẹni tí ń sọ igbe bọ́dọ̀ òun wà gbogbo ìgbà tó ń bá sọ fábùrò òun bọ̀dá ti kọ́kọ́ ya gidi gbẹ tí ò tó máa sọ fábúrò òun tó kéré wípé àbúrò mi o àsìkò sọ láti fi tó èmi lọ mọ́sálásí o jáàjọ máa lọ bọ̀dọ̀ sì fà á kékọ́ rí pé ọ̀ọ́ ah, ah, wọ́n lọ làlùjẹ́nà lọ́dọ̀ ni kò ní lọ kò ní lọ náà ni la ilaha illallah kọ́ mọ́ tó sọ̀rọ̀ ẹ dákun tẹ́wọ́ káwọn olórí púpọ̀ á bí wọn lójú ọ̀nà àti soríire ṣùgbọ́n ńgbà tó ti pé ìwé burúkú lọ́pọ̀lọpọ̀ gbà wálé ayé ìwé oríire òun kò ní wúlò lọ́wọ́ rẹ̀ nígbà tí èèyàn ń pe àbúrò ó ti mọ wọ́n ti sọ pẹ̀lú ẹ̀sìn ẹ̀gbọ́n ti lù rí lórí ọmọ sọ fún ọmọ mi láyé nì ó sì ń pe àbúrò pé wọ́n máa ká lọ kọ́ lórí ibú ọmọ bà lọ kọ́ nílé wa ẹ̀gbọ́n sì ń sọ pé rárá o orí ibú làwọn jọ ṣe pẹ̀lú àbúrò ìwọ gan bọ́mọ́ alọ́ àwọn náà láti dáwọ̀ náà padà ní subhanallah ẹ dákun nígbà tí ìwà ń pera rẹ̀ mùsùlùmí bẹ àwọn òfin Ọlọ́run ọba tọ́lọ́run ọba fi lélẹ̀ ọ̀fẹ́ tẹ̀lé etí òbúkátà ìjọba rárá ṣebí ìjọba nípa pé àwọn àṣẹ tọ́lọ́run ọba pa ṣé ń bùkátà ìjọba bí kẹjà lè kún géèyàn lọ́wọ́ sẹ́wọ̀n kẹ́ni ìṣẹ́ nìkan lè jalè káwọn olóhùn afẹ́ gé lọ́wọ́ àwọn olè dá géèyàn lọ́wọ́ tó ọwọ́ nǹkan bọ́ bá tún gbé dé ọ̀dọ̀ àwọn tó wọ́n là géèyàn lọ́wọ́ kí ló dé kí ló ṣe fún yídá fi ń gé lọ. àwọn sọ pé ọ̀sẹ̀ tó fi ọlọ́run òfin ọlọ́run lẹ́yìn wá níjọba. ọlọ́bì kéèyàn ṣe zìnnà nì ọwọ́ amúra rẹ̀ wá orí bàbá ẹ̀ dákun ẹ̀ nà mí kí ló ṣe. ó ní mo ṣe zìnnà nì èmi ò lè nà ọ́ nítorí tí mo bá ní káwọn ọmọ náà tọ́ba bá bẹ́ẹ̀ kú kíláwì ìmáàmù pààyàn bóyá ìmáàmù ti pààyàn wọn ò ní sọ pé zina ló ti máa wò torí pé táǹbẹ̀ táǹrọ́kù rẹ̀ sẹ́ ọ̀dà àti ẹ̀nà ọba yè kókú níbo làwọn ní tá a gbé pamọ́ sí fọ́dún kan àwọn ò níbi tá a gbé pamọ́ sí o tani ọmọ bá wa bọ̀ fọ́dún kan akramakumullah à ń bùkátà àjọba fún ru eléyìí gbogbo àwọn ọ̀daràn tá a níwọ̀n èsì lọ́hùn wọ́n ti hayya ala salat tíjọba bá wà sí lòfin ọlọ́run sẹ́mi kálukọ́ gbà wọ́n kàn mú bàbá méjì ládùúgbò ni pé ẹ̀yin ọlọ́mọ́síláṣí àbí àfa àwa parí sọlá àti wọn ní sọ ẹ afẹlẹyìí afẹfi hàn yín létí hmm, a sì dájọ́ kún fún wọn lẹ́gbàá mẹ́wàá mẹ́wàá kí gbogbo jàmọ́ tó máa lọ lé wọn ni wá àwọn bàbá kan wà tí wọ́n wọ́n gbé wọn lára gbóná a gbogbo ẹni ọba gbarú ẹ̀ láyé sẹ́mi pé lọ́la yóò máa bèrè pé àsìkò àṣírí ò tí ì tó ni. ẹ̀yin náà tó sojú yín pé ọlọ́mọdé ń tẹ́ bàbá alágbájá tẹ́ńdù òní. ara nǹkan tíjọba máa ṣe ni. so aṣíwájú wa Uthman ibn Affan radiyallahu anhu òní inna Allaha la yaz'a bi sultan ma la yaz'a bil Qur'an. ọlọ́run àti a máa lórí a máa máwùn èèyàn dẹ́kun wà bàjẹ́ eléyìí tó ṣe pé tó bá pa alukurani lásán là ń ké sí wọn létí wọn ò ní dẹ́kun ẹ̀. Ah, ẹgbàá máa ṣeré ni àdìgbò lọ́kọ̀lọ́kọ̀ ti bọ́ lọ́wọ́ ẹgbàá wọ́n á mú àgbàlagbà wọ́n nà á lófin àná pé njẹ́ ó ṣe tí ó tún fi jẹ ní súnmọ́dì rẹ̀ mọ́ láéláé a gbogbo ẹnikẹ́ni tó bá fi lè kọ ìdájọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa tí sì ń gbìyànjú láti rí i pé wọ́n ká ṣẹ̀rí àpò ńlẹ̀ ṣẹ̀rí àkínì ṣẹ̀rí àkínì ẹni tí máa ń sọ bẹ́ẹ̀ ó léwu ìṣe kèfèrí sọ́lọ́run ọba ni eléyìí tí sí èméjì ń bẹ ẹ̀dákun òfin ọlọ́ọ̀ni ṣẹ̀rí àkínní ṣẹ̀rí àkínní sábà ń sọ̀rọ̀ constitution nàìjíríà nínú ìwé pẹ́ńpẹ́ kan báyìí yọ wá gbé táyà pé ah òun wà lórí à ah àánú ṣe mí fún ọ ọ̀gbọ́n rárá òfin tọlọ́run ó fi tí palaba rẹ̀ ó tún fẹnu palaba rẹ̀ ó tún fìwà palaba rẹ̀ ọfọkọlọ rẹ̀ palaba rẹ̀ ẹ dákun ọwọ́ amútakàdá rọ kan òfin rọ tọ́yẹ pé ojoojúmọ́ náà ni wọ́n tún ṣàtúnṣe rẹ̀ ẹ rí i pé àwọn National Assembly láti nọ́mbà one títí tó fi dé nọ́mbà eight lónìí ẹ rí i pé wọ́n tún ṣàtúnyẹ̀wò náà ni wípé constitution revision constitution amendment constitution adjustment. àwọn èèyàn mélòó lọ ẹni tó ń rìváìsì kùránì àbí tó bá fẹ́ sórí ibú rìvíṣàn kọ̀. àkàràmọ̀kùnmọ̀lá òfin tọ́lọ́hàn jámọ̀ kankan lójú wọn bí tọ́ mẹ́yìn à. wá jẹ́ ẹni tó ṣe pé ọ̀ ń sọ pé kò nídìí ṣẹ̀ríà kò sí nídìí ṣẹ̀ríà ẹni tó bá sọ pé ànídìí òfin ọlọ́run àní nǹkan kan fi ṣe ìṣe sọ́lọ̀ ni ọlọ́run dákun ẹ kọ́ bí tí ó kéré ma wọ́n na gbọ́dọ̀ fi wà kọ́ à ń bọ̀sibọ́sí ọ̀rọ̀ ẹnu yín. tẹ́lẹ̀ bá wá ń kọ òfin ọlọ́run tí ń takò ìṣètòfẹ́ bí kọ́lá kọ́ ọmọ pera rẹ̀ mùsùlùmí. kí wọ́n lọ sọ wá di mùsùlùmí náà tí wọ́n ń tẹ̀lé kìtàbù ọ̀sùn náà wọ́n á sọ pé kìtàbù ọ̀sùn náà yẹn ò ẹ dákun mùsùlùmí náà o torí ẹ̀ irú àwọn ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ yọ kàjẹ́ pẹ́nu lásán ti ń jà ní fi ń pera rẹ̀ mùsùlùmí walakinahu fil haqiqati ghayru mùsùlùmí ṣùgbọ́n ní pàápàá kìí ṣe mùsùlùmí o ní pàápàá kìí ṣe mùsùlùmí kẹ́ni kò mójútó àwọn ọmọ tí ń pariwo ẹ lé wọn jáde ẹ lé wọn jáde. tọ́ nítorí di eléyìí báyìí ẹnikẹ́ni tí bá ti ń ta kòfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa eléyìí ò lè jẹ́ mùsùlùmí ẹnikẹ́ni tí bá ti ń ta kòfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò lè jẹ́ mùsùlùmí alìsílám kò náà ní pé tẹ̀lé tọ́lọ̀ kó tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa sallam kó o sì máa gbìyànjú ojú ọ̀nà tẹ́sí islam tí ó fi rí ẹsẹ̀ fi wálẹ̀ mú tí ó jẹ́ kófin rẹ̀ ni wọ́n lò ní gbogbo àwùjọ tí wọ́n bá wà ọlọ́ni wa minan nasi من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون الله bẹ ẹlẹ́dàá بن معوية bẹ́ẹ̀ nú àwọn èèyàn tí wọ́n àwọn sì tún gba ọjọ́ gbẹ̀ndà kìyàmà gbọ́ ṣùgbọ́n tó ṣe pé wọ́n èso olùgbàgbọ́ òdodo wọ́n á máa tan ọlọ́wọ́n bá jẹ́ àti àwọn olùgbàgbọ́ òdodo wọn ò tẹ́ni kankan jẹ́ bí ìbá sórí ara wọn ṣùgbọ́n wọn ò máa ní o àrùn bẹ nínú àwọn kan wọn ọlọ́run tún wá lé wọn kún lárùn ọ̀kan torí pé al jaza'u min irúṣẹ́ tó bá ṣe náà lọ́lọ́run ó fi san hal jazaa'ul ihsani illa al ihsan èèyàn ní ṣe dáadáa àfi kọ́ lọ́wọ́ bó fi dáadáa san fún ẹni bá sì ṣe àìdá àìdá náà lọ gbà àrùn bẹ lórí àwọn ọkàn wọn múnáfìkì ni wọ́n tẹ́lẹ̀ náà ọlọ́run tún wá lé wọn kún lárùn ọkàn ìyá ẹlẹ́ta ìlóró ń bẹ fún wa látàrí irọ́ tí wọ́n ń pa báwọn gbọ́ lọ́wọ́n bá gbọ́ tí wọn ò sì gbọ́ lọ́wọ́n bá ẹlẹ́dàá wa gbọ́ ǹjẹ́ jẹ́ mọ̀ pé ká máa kórìíra òfin ọlọ́run ká máa kórìíra àlànà Muhammad sallallahu alayhi wa sallam bíbà ló máa ń ba gbogbo séèyàn jẹ́ èèyàn ò sì ní jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tí ó rà àlùjánnà ọmọ wọn máa padà jẹ́ ọlọ́run wa ó fi hàn wá nínú gbogbo orú ẹni tí máa ń ṣe ọlọ́ni walladhina kafaru fata'atan lahum wa adalla a'malahum dhalika bi annahum karihu ma anzala Allah fa ahbata a'malahum ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wa ni àwọn kèfèrí orí ibu ni wọ́n sì ọlọ́wọ́n ẹlẹ́dàá wa yóò sì fi sẹ́ wọn yóò fi ráàyè kí ló dé tí wọ́n fi sórí ibu tí sẹ́ wọn fi ráàyè ọlọ́ọ̀ni tó fà á wọn náà ní kí wọ́n kórìíra ń tọ́lọ̀ wọn bá sọ̀kalẹ̀ allah wọ́n kórìíra alukur'an wọ́n kórìíra sunna nabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam eléyìí ni wọ́n sọ wọn di olórí ibú òun náà ni ó sì sọ wọn dẹni tó ṣe pé ọlọ́wọ́n kó torí rẹ̀ fífẹ́ wọn ráàlì fa ahbata a'malahum lọ́lọ́run bá ba gbogbo sẹ́ jẹ́ ọba ti kórìíra ń sọ̀kalẹ̀ ọlágbára ó lágbára bá kó ìrántọ́lọ́ ń sọ kalẹ̀ njẹ́ ó ṣẹlẹ̀ sí yẹn nu yóò sórí ibú ọlọ́run ba gbogbo sẹ́rẹ̀ jẹ́ ok ó ti sórí ibú gbogbo sẹ́ bàjẹ́ sẹ́ olórí ibú iṣẹ́ rẹ̀ bàjẹ́ ni ó wà lìjẹ́ nà ní ọlọ́mọdé olóríire iṣẹ́ rẹ̀ dá àwọn ní wà lìjẹ́ nà ọlọ́mọdé sọ wà lórí ibú ọlọ́ọ̀lẹ́dàá wa tún ni yá ayyuhalladhina amanu ati'u Allah wa ati'u ar-rasul wala tubtilu a'malakum ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ tẹ̀lé tọ́lọ́ ẹ tẹ̀lé tà nàbì Muhammad ìránṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam ẹ má bàtà ẹ̀yin jẹ́ o báwo láti bàjẹ́ àìtẹ̀lé tọ́lọ́ àìtẹ̀lé tà nàbì èèyàn bá ti tẹ̀lé tọ́lọ́n kò bá ti tẹ̀lé tànàbì gbogbo sẹ́rẹ̀ ọba jẹ́ ẹ́n ò tẹ̀lé ó tún fi ń yé wa ike ìkọtọlọ ìkọta nábì àní máa ṣe sábàbí kí gbogbo tí ó bàjẹ́ ònìyà ayyuhal ladina amanu la tarfa'u aswatakum fawqa sawti an-nabi wa la tajharu lahu bil qawli ka jahri ba'dikum li ba'd an tahbata a'malukum wa antum la tash'urun ọlọ́ni akọ ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ gbọ́dọ̀ máa gbóhùn yín sókè tayọ ta nabi muhammed sallallahu alayhi wa sallam ńgbà tẹ máa ń bá nàbí sọ̀rọ̀ mẹtẹni tí wọn máa pariwo tóun rẹ tí wọn wàá bùtà nàbí malẹ ẹ sì gbọ́dọ̀ jẹni tí wọn máa kígbe bá nàbí sọ̀rọ̀ nígbà tẹ n bá ń bá nàbí sọ̀rọ̀ gẹbẹ ṣe máa pariwo bára yín sọ̀rọ̀ kọ́mọ wa ṣe sábàbí kí sẹ́yìn ọ̀bàjẹ́ nígbà tẹ ẹ mà ìtakùtọ̀ lọ sallallahu alayhi wa sallam a máa mú sábàdì eléyìí wá nínú suratul hujurat àyá ẹlẹ́ẹ̀kejì abẹ́lẹ́ ọmọ ọba ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó ti wá lọ́kàn nínú àwọn ẹni tó gbà fàfọ́lọ̀ ọlọ́run ẹlẹ́dàá kó tún ṣe wá sí kọ́dàkùn kọ́ má ṣe bà wá ń ṣẹ́jẹ́ aqulu qawli إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله واعلموا أن تقوى الله عز وجل وصية الله للأولين والآخرين قال عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله أريب ففنر oríṣi méjì ni o oríṣi alákọ̀ọ́kọ́ òun náà ní ká gbàfà fún àwọn àdájọ́ ọlọ́run eléyìí tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn èyí tọ́lọ́run ọba fi pa wá láṣẹ pé ká máa tẹ̀lé ká gbàfà fọlọ́run nípa àwọn àdájọ́ yìí gbogbo ìdájọ́ tọ́lọ́run ọba ẹlẹ́dàá ṣe nínú ẹ̀sìn rẹ̀ gbogbo tó fi pa wá láṣẹ pé ṣe àbí má ṣe ká gbàfà fọlọ́run nípa rẹ̀ gbogbo ṣe kárí pa ń ṣe gbogbo má ṣe kárí pa jìnnà sí ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ á pò nítàn kó ti gbà fàfọ́lọ̀ eléyìí lọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ń sọ fún wa nípa rẹ̀ nínú àyà karùnlélọ́gọ́ta nínú sóràtù nìsá wípé fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما pé mo búra wípé wọn ò ní jẹ́ni tó gbàgbọ́ o títí tí wọ́n fi wá ìdájọ́ wá sọ́dọ̀ wa nàbì sallallahu àríwá wa sallam nípa gbogbo tó bá fi àìgbọ́ra ẹni yé láàrin wọn. lẹ́yìn rẹ̀ tí wọn ò ní ní nǹkan kan tí wọ́n máa ha wọn lẹ́nu lórí ìdájọ́ yòówù tó ọba dá wọn tí wọ́n sì wá gbàfà ní ìgbàfà ní ìgbàfà dókun. eléyìí túmọ̀ sí pé nínú ẹ̀sìn wa wọ́n bá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ntọ́lọ̀ ń sọ wa tó wí ọ̀ràn yẹn ló jẹ́ lórí pẹ̀lú rẹ̀ láti rí i pé àgbà àtẹ̀lé àgbà àtẹ̀lé bó ti yẹ kọ́rọ̀ wọn máa rí nu gbogbo gbà lójú ọ̀nà apàfẹ́ wà lẹ́jẹ̀ náà wọ̀ fẹ́ wọ́n náà kí esi pa sọ pé gbogbo sọ wọn wí ọlọ́run náà ó sì ṣe wá lọ́mọ yorùbá nígbàtà ìsara sáúdí mọ́kànlá wa ní bí yorùbá ti ṣe máa tara wọn dànù nù nítorí pé òun ó ń fi àlìjẹ́nà rẹ̀ o fi sáwàdà ó fi ẹ̀kẹ́ nítorí àwọn ọ̀rẹ́ olórí ibú tí wọ́n jọ ń kóra wọn ká àwọn aláìsèébárìn àwọn ọ̀yẹ́kábọ̀ọ̀rìn nítorí tó bá bá rìn wá sórí ibú sàǹsà ni wọ́n wá ń bá ká. ni wọ́n ń bá rìn tó bá ti gbọ́ra ọlọ́run kan kàkà ọlọ́run dákun rọrùn fún wa láti tẹ̀lé o tó bá ti gbọ́n kankan látọ̀dọ̀ wa sallam ọlọ́run dákun kàwa náà tẹlele yi o wọ́n á máa bira ra pé ẹ̀ kí ni wọ́n rí sí ta gbọ́ pé ah mo rí kó le ah ah ìmọ̀ pé bẹ́ẹ̀ ti ronú pé ah, àwọn onítẹ̀lé lẹ́yìn o dìgbà tán sọ fọlọ́n pé ó tún yóò fi ń padà hmm, torí pé ìtọ́ yẹ sí fáwọn àǹbì ọyẹ yàtọ̀ sí lẹ́yìn àwọn èdè lárúbáwá àìsí sàábí à ó ṣèyàn níyàlẹ́nu fọ́pọ̀lọpọ̀ tó kùtà tẹnu lẹ́bọ̀ bí ẹran ìwọ wo tọ́ọ̀rẹ́dú kankan kankan àfa ìwọ yìí náà ló tún á ń ṣe fáàrí sófin ọlọ ló ń gbé yá òkè <laughs> èwo là ń tẹ̀lé èwo là ní tẹ̀lé àánú sẹ́mi fún ọ ọbẹ̀ rújọ khuduhu faghulluhu thumma al-jahima ni wọ́n rọ ọmú ó di nínú jahannam. àyàn máa ń sànú orí ara rẹ ni torí pé ọmọ èèyàn láàrin wa àti ọmọ ìyá rẹ tán jọ bí wọ́n jọ bí yín tẹ̀léra wọn ni ọmọ fẹ́ràn ọmọ ìyá mi púpọ̀ tí wọ́n bá wá bí ọ lérò pé láàrin rẹ àti wọ́n wá ń kọ́ ọmọ fẹ́ràn orí ara mi jùlọ ọmọ èèyàn máa fẹ́ràn ara rẹ jẹ lómìn lọ ni yàtọ̀ sí pé ọgbọ́dọ̀ fẹ́ràn anábì wa orí ara rẹ lọ ìwọ tó ayẹ kó ara rẹ báwọn lọ́wọ́ à ń rẹ sáwàdà ò ń rẹ òun fi ń dọ̀wọ̀ ẹ̀kẹ́ torí ẹ gbogbo àṣẹ tọ́lọ́ bá pa sànàbí bá pa à èèyàn náà gbogbo wa nà ó àìmọye nǹkan tọ́lọ́ ń ṣe lófin tọ́lọ́ pé gbogbo wa máa pé tó ọlọ́run ràn wá tẹ̀lé ni ọlọ́run ràn wá tẹ̀lé má wa látàkù nítorí pé èèyàn gbogbo wa àmọ́ kọ́ pé ọwọ́ agùnlé ìwọ́n ń jẹ́ ọ̀fẹ́ sọ̀rọ̀ àrẹ dọ̀ tá ànábì o tún wánà láti sọ ẹlòmíì wọ́n fẹ́ kó wọn sòdí kẹjọjọ́ tọ́ lọ́hàn tá ànábì àlìjánà lẹ́fẹ́ wọ̀ ní àbínà ìwọ ọmọ pé à ń ṣe Islam ká lè wà àlìjánà ni à ń tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ká má bàa wọ náà sojú ọ̀nà àti wà àlìjánà àti wọ náà ìwọ gbọ́dọ̀ múra gidi ẹ̀tàjẹ́ òfé ní torí di eléyìí ẹlẹ́ẹ̀kejì nínú gbàgbà fọlọ́ òun náà ní ká gbàgbà fọlọ́ nípa àwọn tọ́lọ̀ ń bá ń gbé kò wá ó lè wà láyé kọ́ ẹ pé gbogbo ẹ̀ ní gbogbo ìgbà ilé rẹ̀ ọmọ afẹ́ lẹ́lẹ́ atẹ́gùn gidi ni ọmọ afẹ́ sí ọ gbogbo àdáwọ́lé rẹ̀ ọmọ ayọrí sí rere gbogbo àfojúsùn rẹ̀ ọmọ sùn wà rárá o nínú gbèsè ayé yìí ọlọ́mọ ẹ̀jẹ̀ ọlọ́run dá ilé ayé yìí pé yọ́ọ́ máa kan yọ́ọ́ máa dùn yọ́ọ́ máa bọ́ọ̀sì kò ní bọ́ọ̀sì yọ́ọ́ tẹ̀rùn yóò le bí gbèsè ayé ṣe wà nù. àdánwò tọ́ba dé lọ́mọ èèyàn máa ń fọ̀ ọ́n àsìkò tọ́ba dá wọn a máa mú oore bá sọ ni àìmọye oore tọ́lọ́ ń ṣe fún ọ tó jẹ́ nìkan mà tọ́ba tí wàá di pa burúkú ẹsẹ̀lẹ̀ pé ẹ kò lè léyìí òsè mú mọ́ra o mọ́dàkẹ́ o títara rẹ ọmọbà ọ̀dàkẹ́ o kégbàjáre o kéta àwọn èèyàn o. kí làwọn èèyàn afẹ́ ṣe fún ọ níwájú kádàrá lọ torí agbọ́dọ̀ gbàfà fọlọ́ torí ntọ́lọ̀ ń bá gbé kó yàn àìgbàfà fọlọ́ yàn ó túmọ̀ sí pọ̀ bẹ̀rẹ̀ ni wàhálà ṣẹ̀ṣẹ̀ dé ni kò tí dé tán torí gbogbo ẹni tí ìdí nìyí tó fi jẹ́ pé tọ́lọ́n bá gbé àdánwò báyàn tí o bá fi lè gbà fọ́lọ́ tí máa ń sá sókè sódò tí o dúró lójú kan náà kọ́ máa bẹ́ lọ tí o máa gbìyànjú lágbàtọ́ lọ́n bí nǹkan yìí bí ó ti ṣe dínkù àbí kó ti ẹ̀ kó ń bẹ̀ tọ́jà pé ọlọ́ọ̀rọ̀ agbálẹ̀ nǹkan míì tọ́takùtọ̀ lọ́ni ọwọ́ adẹni tí ń tọ́lé aláwo ká ọdẹni tí ń fi ọwọ́ ayé tí fi ń jẹ pẹ̀lú gọ́lá yọ padà jẹ náà nítorí kọ́ padà fẹ̀sìn ẹ̀yìn bẹ́yìn náà rí àìmọye ẹni tó pé látàrí àdánwò ti di kèfèrí báyìí àìmọye ẹni tó pé látàrí àdánwò ti ti di wèrè báyìí tàdánwò tó bá tẹ́lẹ̀ kìí ṣe wèrè ó kéré sí ìjẹ́ wèrè àìmọye ẹni tí àdánwò bá báyìí tó ṣe pé kò sílé kò sì sí lọ́nà wọ́n ń wá wọn rí torí pé àdánwò tó bá ó kéré o òun náà ló tún á ń ṣàfọwọ́fọ̀ òmíì torí agbọ́dọ̀ gbà fàfọ́ lọ́wọ́ kò sí bó ṣe lè wúra rẹ látòkè délẹ̀ tó ní rí nǹkan tọ́ka sí kọ́lọ́run ọba ẹlẹ́dàá wa ó gbé bọ́ ọgbà fàfọ́lọ́run ìgbà tó dá ṣebọ́lọ̀ náà ni ìgbà tó kù díẹ̀ káàtó ṣebọ́lọ̀ náà ni bọ́ba ti wọ́ náà ni màá ṣe tó o gbọ́dọ̀ gbà fàfọ́lọ̀ tí wọ́n bá gbà fàfọ́lọ̀ àwọn talẹ́ni náà tó lè lọ fẹjọ́ ọlọ́run sùn náà rí nílẹ̀ tá a wà yìí àbí lókè tani tó sọ pé ẹ wo ń tọ́lọ́ ń ṣe fún mi ẹ gbà <laughs> èèyàn mọ wọn ara ẹ̀ ọ̀tún ara rẹ̀ dànù ọlọ́mọ ni á ní nínú àdé nínú àdúrà ìwọ ọlọ́run kò síbi tá a lè sáwọ̀ bá a fẹ́ sámọ́ lọ́wọ́ láì jẹ́ pọ́wọ́ rẹ náà látòkò sí ọlọ́run ọba wa nù nísì ká là ń sá lọ afẹ́ afẹ́ sámọ́ lọ lọ ẹ dákọ̀ ọwọ́ ta látòkò sí ọlọ́run náà ni <laughs> subhanallah ìwọ́n wá sọ pé ẹ gbà mí lọ́wọ́ ọlọ́wọ́ illallah àwọn tá a lẹni náà àwọn tá a ní bàbá ńlá kúnlẹ̀ tí ó gbọ́ lọ́wọ́ lọ ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa ẹ yorùbá náà gbá púpọ̀ wí ká ló ń gbà mí nù lẹ́jọ́ òní ọ̀tẹ̀ ọlọ́run sá ọ̀dájú kọ́ ọ̀sẹ̀ lẹ́tà sọ́ràn yìí nìyí ọlọ́run bá ti sọ pé bákan lọ rórì ọgbà fọlọ o sì máa bẹ ọlọ́run wọn náà ló ṣe bẹ́ẹ̀ dákun bá dín dákun bá mú kó ṣàánú mi ọ̀lẹ́ni mi ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá ó sì fọ́ mú kó torí ẹ mọ̀ pé tí èyí tó jẹ́ àdáwò yìí ìgbà fàfọ́lọ̀ nípa àdáwò ó làwọn èèyàn ti máa ń fẹ́ẹ̀lì bàjẹ́ níbi ọ̀rẹ́ ni kò rí kó sùn ọ̀rọ̀ owó á dà yín pọ̀ pàtọ́rọ̀ owó dà yín pọ̀ ọ̀rẹ́ rẹ ó sọ pé owó yẹn three hundred and fifty thousand pẹ̀lú ògùn ọlọ́run tá a sọ láti magrib lónìí máa kó fún ọ ìwọ náà tètè wá magrib ọmọ ara rẹ níjọ wọn pè tọ̀ láti bọ́ mọ́sálásí mi àbí bẹ́ẹ̀ kọ́ ni torí pé ó ti sọ pé inṣàlá inṣàlá òun kò wá ní sọ̀làyàtọ́l magrib ó tún máa bèèrè bí olódo pé ẹ̀dákun magrib tó nǹkan ní máa dé nígbà tó rùn bá wọ̀ ni <laughs> torí kọ́ ọmọ bàá lọ sí mú wọn ni òun náà nì tó masha Allah lọ́ba dé ó ti tẹ́ kó tó pèpè fún sọ̀là ó ti wà mọ́sálásí gbàtọ́ lọ́wọ́ wàá gbé àdáwòde ọ̀rẹ́ mo pé yé ó gbìyànjú bí kó náà dé ní sọ̀látùl Maghrib kò dé títí wọ́n fi pé ìṣá kò dé àfi sí sọ̀látùl ìṣá sọ́rọ̀ pé lábá ti parí Maghrib tó wò yányányá tó wò ọ̀tún tó wò tí ò rí pé àá ah, èèyàn burú ọ̀dà <laughs> tó ẹ bá ń rí lágbájá ní ọ̀rẹ́ mi àkọ́dájú pé wọ́n wà ó ọ̀dà kòkòrò kòkòrò àwa sọ láti lọ ìṣá atuntun kakò rí kí ni ọ̀sẹ̀lẹ̀ yọ kọ́kọ́ fóònù ọlọ́run tí wọ́n á ṣe ńgbà tó pe fóònù the number you are calling cannot be reached at this moment please try again later ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ wọ́n tún pa fóònù ẹ̀yin náà ẹ̀rí pé ọ̀rẹ́ wọn kọ́kọ́ dàrú. bàtà wòlé ayé ṣe rí nu wàláhì kò sì jáwó rẹ̀ òun náà ń gbìyànjú àti wá ha sínú hold ni òun náà ń gbìyànjú àti pè gẹ́gẹ́ bí nọ́mbà rẹ bí wò ṣe rí pé nítorí náà rí ọ ẹ wá padà ríra láàárọ̀ ọjọ́ kejì ó ti kọ́kọ́ kóró ojú pé ah, tí bá ti pa ti ń bọ̀ rẹ̀ bọ̀ ọjọ́ ti pọ̀ lásán gbogbo ètò ti sọ tá a rẹ̀ fún sọ́ọ̀rẹ́ wọn sẹ́kù mọ́ ọ̀daràn lórí o ti fẹnu dájẹ́tì ń pa rẹ̀ subhanallah bẹ́ẹ̀ làdán wò ayé jama nǹkan wò kò ti dàdán wò rẹ̀ kẹ́ wá lọ di ẹni lọ àdánwò wọn kúkú wá dé tọ́ba wá

Abịa ọba ẹlẹ́dàá wa kódà kún kó ṣàánú wa kó sì wá lọ́kàn nínú ẹni tí wọ́n gbà fàfọ́ lọ kó sì wá lọ́kàn nínú ẹni tí ìmánì rẹ̀ tí ó dúró ọlọ́run ẹlẹ́dàá ní ìmánì jẹ́ ọlọ́run wa kó wa kún ní ìmánì wa kún ní wa anabi wa muhammed sallallahu alayhi wa sallam kárántí pé ńgbà tó náà fi kọ́ wa táwọn náà fi láǹfààní àti má táwọn fi ń sàlàyé rẹ̀ fúnra wa òun náà lànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ànábì yìí ó ní ìwọ ńlá lórí wa nínú wọ rẹ̀ ní ká máa ṣe àsọ̀láàtì fún nítorí pé sọ wípé man salla alayya marratan sallallahu alayhi biha ashra ẹnikẹ́ni bá ṣe sọ̀láàtì ẹ̀yọ̀ kan fún mi mẹ́wàá lọ́lọ́wọ́n bó fi sá fún un. فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله

وماذا يرجع على بطلة ما شاء الله الحمد لله رب العالمين